101.9 FM. Invigorate. I want a woman like she girl sweet. Me I tell you say she fine. I only me alone can make her love life shine. The girl sweet. Me I tell you say she fine. I only me alone can make her love life shine. Only me alone. so fine, you keep me rocking all of the time. Red, red wine, you make me feel so grand. I feel a million dollar when you're just in my hand. Red, red wine, you make me feel so sad. Anytime I see you go, it make me feel bad. Red, red wine, you make me feel so fine. Monkey packing music on the sweet FM. Invigorating. for this DJ. DJ New is going to make you beg for more, more, more. 105.9 FM. Invigorating. Maybe she was different. 5.9 FM. Invigorating. FM. Invigorating. 105.9 FM. Invigorating. around, you're keeping me hanging on at six. I'm wrapped around your finger. Never believed I'd ever find myself looking up to the upper hand and loving every minute, baby. I won't mind, ain't gonna give up as long as I know my own mind. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I know my own mind. Don't wanna quit after all this time. give up as long as I know my own mind. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I know my own mind. Don't wanna quit after all this time. You're listening to 105.9 Fresh FM. up as long as I know my own oh mind. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I know my own oh mind. Don't wanna quit after all this time. I won't mind. Ain't gonna give up as long as I know my own oh mind. Don't wanna quit after all this time. sowó ọ̀hún di owó jẹ́ iná fúnra mi ó ní ah, ẹ mọ̀ rí pé sísì pín dódó kọ́bọ̀ pín kò ní wà lápò ẹnikẹ́ni gbogbo ẹ̀ láàrin pé àgbà padà ìròyìn yẹn ká àwọn ìwé ìròyìn lára o torí kò sí ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní tí wọn kọ sí kódà bẹ́ẹ̀ bá gbá ìwé ìròyìn the punch tẹ́ bá gbé òun náà mú láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ níbi tí ààrẹ ti gbé sọ̀rọ̀ pé àní àní ò sí o owó òun bẹ́ẹ̀ bá rò pé ẹ ti kó ẹ ti kó ẹ kó padà ó gbè fòǹfòlóhùn ní fati ààrẹ sọ pé ọ jáde lójú odù fáwọn èèyàn ojú ìwé keje ló wà nínú ìwé ìròyìn the punch ẹ̀wá jẹ́ àfihàn ẹ̀lẹ̀ àwògedengbe ṣe rí ìròyìn kan náà ń bẹ o pé kárí-kárí-kárí náà ni òun náà tó kárí làárọ̀ tòní ó sì ní ń ṣe pẹ̀lú ìmúrasílẹ̀ fún ìbò gbogbogbò orílẹ̀-èdè nàìjíríà tó ń bọ̀ lọ́dún 2023 níbi tó ti jẹ́ wípé ọ̀rọ̀ ti ń jáde o látẹnu ìpè àṣù ìpè àṣù ti su ọ̀rọ̀ bìrìbì ó su ọ̀rọ̀ bìrìbì ó sì júgbẹ̀ sí ìgboro ayé o ibẹ̀ náà sì ni àwọn ìwé ìròyìn ni wọ́n ti mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ẹ mú láti inú ìwé ìròyìn eléyìí ti ṣe Daily tí ó jáde láàárọ̀ yìí ojú ìwé kẹjọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìròyìn ohun tí wọ́n fi sí wọ́n ní ní báyìí o ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Abia Okezie Ikpeazu ó ti su ọ̀rọ̀ ó sì júgbẹ̀ sí gbogbo ayé kí wọ́n máa rí ni o oníṣẹ́ rí bá a bá ní à sọ̀rọ̀ nípa ẹ̀yà Ìgbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó láwọn gẹ́gẹ́ làbá máa pè ní ọmọràn tó mọyún ògbín nínú ìkarahun àti ẹni tá a bá máa pè ní àlèmọ̀ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ó ní ò ìran kankan àbí ẹ̀yà kankan ní Nàìjíríà tó mọ nàìjíríà dáadáa tó àwọn wọ́n pe gómìnà ti ìpínlẹ̀ abia iná ló ń fi ọ̀rọ̀ náà léde ńgbà tó ń sọ̀rọ̀ nípa ìmúrasílẹ̀ fún ti ìbò gbogbogbò ọdún 2023 ó lání àní òsì o àwọn ẹ̀yà ìgbò gangan òun náà ló yẹ kí wọ́n gbé kinní fún pé ẹ bá bí ẹ mú ọmọ òye wá kí gbogbo ẹgbẹ́ òṣèlú ó sì fà wọ́n kalẹ̀ káwọn ó sì wọlé sọ bí eléku ọ́ ó ní bó ṣe yí orí gẹ̀ẹ́nu o ó ní ìdí abá tó ń wá wò tó ń fi sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ wá jẹ́ kí òun ó sọ fẹ́yìn náà kẹ́yìn náà wá rò ẹ sì rí wípé bó ti ṣe rí gẹ́lẹ́ ń lòún sọ Àbújá ló ti já ọ̀rọ̀ kalẹ̀ láàkó tó lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ni nílé ààrẹ gangan ibẹ̀ ló ti sọ̀rọ̀ ó ní kò sí ibì kankan lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí àwọn tí wọ́n jẹ́ ẹ̀yà ìgbò tí wọn ò sí ó ní gbogbo ibi pátá ní tìbútò òró orílẹ̀-èdè nàìjíríà níbi tí ẹ lè pè ní ẹkùn ìdìbò ni o àbí ìjọba àbílẹ̀ ni o àbí wọ́ọ̀dù ni o àbí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tẹ́ẹ̀tì ní bá ẹ̀yà ìgbò ń bẹ̀ ó ní wọ́n ń tún ṣe bẹ́ẹ̀ wọ́n ń dákun ọrọ̀ ajé ni ní gbogbo ibi tí wọ́n wà ní wọ́n ti ń ṣe tí wọ́n ń pè ní business tí wọ́n ń ṣe okòwò ń bẹ̀ ó ní yun ẹ̀túgbẹ́ ẹgbẹ́ kan ó lẹ́lẹ́kẹta ń bẹ̀ ni pé ibo lẹ́yìn rò pé ẹ̀yà ìgbò lè lọ láti lọ ṣòwò ó ní kódà ṣé ẹ rí igbó Sambisa tí wọ́n ń sọ ohun bẹ́ẹ̀yin bá fojú wò bí igbó ọ̀ràn ó lọ́mọ Ìgbò ó sì wò gẹ́gẹ́ bí kínni gẹ́gẹ́ bí igbó ibi táwọn ti lè ṣòwò káwọn ó tún jèrè ó ní ìláyà bíi kìnìún àti gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí ni àwọn ń lò tó fi jẹ́ pé ní báyìí o àní àní ò sí ẹ̀yà tó jẹ́ ti ìlà oòrùn gúúsù ní Nàìjíríà igun gangan ni wọ́n pín wá bí wọ́n bá pín dé tán ẹ̀yà Ìgbò gangan ni kí wọ́n yà gbé kínní ọ̀hún fún èpè asù sọ̀rọ̀ ilẹ̀ mọ̀ kún èpè asù ní ọ̀dà ńgbẹ̀ wá ń bi mí pé èmi ń kọ́ sẹ́mi náà fẹ́ díje dupò ààrẹ lọ́rọ̀ ṣe ń dùn lẹ́nu mi pé ẹ̀yà ìgbò ẹ̀yà ìgbò ni rárá o ń bà òun ò múra irú yùn ó ní àmọ́ ìpàdé tó ń wá ṣe pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ibẹ̀ ló ń tún ti lè fọwọ́ ẹ̀ sọ̀yà wípé bọ́n máa ń sọ̀rọ̀ ìpínlẹ̀ tọ́kàn wọn ti balẹ̀ jù lórílẹ̀ Nàìjíríà tó pé ibẹ̀ gan lè tó àbó ti dúró dáadáa jù ó ní ìpínlẹ̀ Abia gangan ẹni wọn ó sì gbé fún ní Nàìjíríà ó làbẹ́ rí nǹkan báyìí gbogbo àwọn nǹkan yìí ni kẹ́ ẹ wò papọ̀ kẹ́ ẹ ṣàjọ kẹ́ ẹ fi mọ̀ yìí pé àní àní ò sí o fún ipò ààrẹ lọ́dún twenty twenty three ní Nàìjíríà ẹ̀yà Ìgbò ni ẹ gbé fún. Ikpeasu hmm. ah, oh. sọ̀rọ̀. ọ̀rọ̀ Ikpeasu ń bẹ lójú kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune torí pé ó ní ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa kò síbi tí ẹ̀yà Ìgbò sí nílẹ̀ wa Nàìjíríà ó sì sọ ó ní tó bá jẹ́ pé ká ká ká péré ká sì láre hmm. ẹ̀yà ìgbò ńlọtọ́ sí onílòótọ́ o kì í ṣe dandan o pé ẹ̀tọ́ wa ni o a kàn ń sọ fún yín ni pé tá a bá jókòó tá a bá fi kùn lókun ó yẹ kẹ́ ẹ lè yọ wá jáde pé ọ̀yá ẹ wá di ààrẹ nbẹ hmm. hmm. lójú kẹrin ìwé ìròyìn Nàìjíríà Tribune ó ní ẹ̀yà ìgbò mọ Nàìjíríà tán yányán mo sì wà lójú ìwé kejì ìwé ìròyìn Nàìjíríà Tribune mi tí ìmútojú mi kúrò tán ààrẹ àná nílẹ̀ wa nàìjíríà dr goodluck jonathan ni wọ́n pé ó ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ muhammadu buhari níbi tí sẹ́mẹ́ǹtì gbé dunlẹ̀ àpátápààrà lọ́hùn presidential villa làbújá ibẹ̀ ni wọ́n ti ṣèpàdé ọ̀hún wọ́n ní lóòótọ́ nǹkan méjèèjì sọ ní nǹkan bíi aago mẹ́ta ọ̀sán àná àwọn èèyàn fẹ́ mọ̀ àmọ́ gbọmọgbọmọ ààrẹ jonathan ààrẹ àná jonathan ti ń lọ sí ilé ààrẹ báyìí ó fẹ́ pọ̀ díẹ̀ àwọn kan wá pé orí ọ̀rọ̀ ecowas ni torí pé ààrẹ Jonathan ni wọ́n yàn pé ọ̀yá wá lọ pẹ̀tù sí aáwọ̀ tí ń bẹ ní Mali wọ́n ló ṣeé ṣe kó jẹ́ pé ń wá jábọ̀ fún ààrẹ Muhammadu Buhari hmm. ohun ojú òun rí àti tí ń ṣẹlẹ̀ níbẹ̀ ni ọwọ́ àṣàlẹ̀ ìròyìn tí mo kà fún yín táwọn ibẹ̀ ni bíṣọ̀bù jọ àgùdà ti ẹkùn ti Sokoto Reverend Father Matthew Kuka ti sọ̀rọ̀ síta si ó ní owó ọ̀tako ààrẹ muhammadu buhari àti ìṣàkóso rẹ̀ o báwọn kan ṣe bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri tí wọ́n pe òun mọ̀ kórìíra ààrẹ muhammadu buhari gan ni ó ní rọ́ o ó ní àmọ́ ìṣọwọ́ ṣèjọba ààrẹ ìṣọwọ́ mú ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó ti dorí kodò bí èso ogi àti ọ̀rọ̀ ti ètò ààbò tí ń fojoojúmọ́ mẹ́hẹ̀ ó wà lára tí òun tẹnu mọ́ lójoojúmọ́ àwọn oníròyìn ni wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun náà sì ń dá wọn lóhùn láti fi sàmì òpin ọdún tí ìjọ Bakita Catholic secretariat ní Sokoto ó ní nígbà tóun ń sọ̀rọ̀ yìí àwọn kò mọ̀ wò ó pé àá ó tún ti dé o Bishop Kuka ti dé o ó ní ẹ ká sọ gáskíá ká sì sọ̀rọ̀ fúnra wa ọlọ́bẹ̀ rí i pé nílẹ̀ wa Nàìjíríà inú ewu làwọn èèyàn ń gbé ọ̀pọ̀lọpọ̀ jókòó sílé rẹ̀ ó sì ń fi orí rọ́ bí ẹ bá tó bọ́ sí títì náà pé express níbí mọ̀rùsẹ̀ ó tún ṣeé ṣe kọkàn sáàrù ńbẹ̀ bẹ́yẹn wọnú ìlú kódà bẹ́yẹn wọnú abúlé àwọn tí wọ́n sọra wọn di kànránjẹ́gbọ́n tí wọ́n ń ṣèjọ̀gbọ̀n káàkiri ńlẹ̀ wa nàìjíríà wọ́n ń pẹ̀mí kúkúrú wọ́n sì ń pẹ̀mí gúngùn kò sì sẹ́ni tí ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò pé kílẹ̀ ń ṣe ń bẹ̀ wọ́n tún sọ̀kọ̀rọ̀ ó ní òkò ọ̀rọ̀ lélẹ́yìn ọ̀fẹ́ jẹ́ fún ààrẹ Muhammadu Buhari òun rò lọ́kàn tòun ni o pẹ̀lú ìṣọwọ́yànyàn sípò ó ní ọ̀dà pé ààrẹ ọ̀fẹ́ ló tọ́ lọ́fàmọ́jọ ti pínrin láàrin òun ká kíkan mọ́jú kan ó ní ìpínisípò ìfinisípò nílẹ̀ wa nàìjíríà àwọn ipò tọrọ sọmi ó lójú àwọn ẹ̀yà tí ààrẹ ń fi síbẹ̀ àwọn ipò hàn dandan ni wọ́n tún fi àwọn míì sí ó ní èyí gan lè jẹ́ kí ìpínyà ó dé bá ilẹ̀ wa nàìjíríà tá a bá ṣọ́ra ó wá sọ̀rọ̀ òun ó ní òun ò ní lọ́kàn bẹ́ẹ̀ ni kò sí lọ́kàn òun pé ẹ̀yà báyìí tàbí igun báyìí ni kí ààrẹ ilẹ̀ wa nàìjíríà ti jáde wá ohun tó múmú láyà òun òun ni pé ẹnikẹ́ni tó bá jáde láti wá jupò ààrẹ nílẹ̀ wa nàìjíríà ó gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ ó sì gbọ́dọ̀ mọ ojúṣe rẹ̀ kó ṣe bó ti tọ́ kó sì ṣe ìṣàkóso tó lóòrìn tó sì dùn gangan ó wá sọ̀rọ̀ ó ní ìrẹ́pọ̀ ńbẹ láàrin òun àti ààrẹ Muhammadu Buhari kóun sọ tòótọ́ fún yín àmọ́ àwọn aríjẹ nídìí mọ̀dàrú kan àtàwọn onígbọ̀ yìí sọ yìí kan gbèdé yìí kankan àwọn gangan ni wọ́n lọ ń ṣèké fún ààrẹ Muhammadu Buhari tí wọ́n sì ń sọ tóun ò ṣe fún ààrẹ ó ní wọ́n ṣà gbin irúgbìn ìtúká sáàrin àwọn méjèèjì ó ní tó di twenty twenty two òun mọ̀ pé ọmọ àádọ́rin ọdún àbẹ́ẹ̀ máa wòran ó ní sóhun tí wọn ò ní kó wọn gbẹ́nu ẹ sọ́hun nígbà tóun wà ní kékeré lẹ́nìkan wà ní kóun tún mọ gbẹnu òun sọ̀hún pẹ̀lú ewu orí báyìí tóun ò ní fi sọ tó wà lọ́kàn tóun jáde òun sọ̀rọ̀ ń tòun o wọn á bí léèrè wọn ní reverend father ẹ pé bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọmọ nàìjíríà lẹ́fẹ́ yọ kúrò ní iṣẹ́ òun òṣì ọ̀nà wo lẹ́fẹ́ gbà yọ ó tọrọ àmọ̀ pé reverend father ní oníyẹ̀yẹ̀ mọ́ àwòrán ètò tí ń tò ńlẹ̀ torí pé iṣẹ́ tá a fi ràn kóun ó ṣe ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà tribune tó jáde láàárọ̀ yìí. ẹ jẹ́ nǹkan mú àwọn eléyìí ní belenja belenja torí pé ojú ọjà gangan là ń lọ báyìí ojú ìwé kẹwàá ìwé ìròyìn the punch ni ìròyìn yìí wà o níbi tí Gbajabiamila ti gbé la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní ẹ wò ó ṣe rí i lórí ọ̀rọ̀ kan eléyìí tó ní ń ṣe pẹ̀lú òfin àbá òfin tó rọ̀ mọ́ ìlànà ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà tí àwọn ti kọ́kọ́ sọ pé ìlànà gbangba làṣà ta òun náà ni àwọn taari pé àwọn fẹ́ẹ́ táwọn sì tì í sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari kí bàbá buwọ́lù tí bàbá sì pé tó sáré lè tẹ́ ẹ kọ yìí àwọn ò ní lè buwọ́lù wọ́n pe adarí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Fẹ́mi Gbàjàbíàmílà òun ló ti wá sọ báyìí o wípé bí àwọn bá padà dé sí ilé ìgbìmọ̀ aṣòfin ńgbà wọn bá padà wọlé ó ní àní kankan ò ní sí ṣe rí abala bíi tí ààrẹ ti pé àwọn ọ̀fẹ́ òun àwọn náà ó sì yà á ṣe kínni àwọn náà yà á yọ kúò nínú àbá àtúntò òfin tó ní ń ṣe pẹ̀lú ìlànà ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pé àná òde yìí ti ṣe ọjọ́ ọjọ́bọ̀ thursday òun náà ni ó la ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ o nígbà tí ó ń sọ ọ̀rọ̀ ó ní ńgbà tí ààrẹ ajagun fẹ̀yìntì muhammadu buhari bá fi pé òun ọ̀fẹ́ nǹkan táwọn náà bá wò ó sọ̀tún táwọn wò ó sọ́sì táwọn náà bá rí wípé kinní ọ̀hún ọ̀fẹ́ tọ́ dáadáa àbọ̀fẹ́ ní fàǹfà kan nú ẹ àwọn náà wò bó ni àwọn ó ṣera gbé sí ẹ̀gbẹ́ kan ni o torí pé ìlú la lọ sojú kí nǹkan ó sì da òun náà ni gbogbo nǹkan eléyìí tí àwọn náà torí ẹ̀ wà ń bẹ̀ Gbàjàbíàmílà sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lójú ìwé kẹwàá ìwé ìròyìn The Punch ló wà ẹ̀tún agbo eléyìí ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà kánù lánàá òde yìí ti ṣe ọjọ́ ọjọ́bọ̀ Thursday ó ní àwọn náà sọ̀rọ̀ o wọ́n ní ẹ wo ntí ọ̀dà kò ló kọ méjì kódà níjẹ́ bí wọ́n ti ṣe lọ mú ẹnìkan tó jẹ́ àna Okorocha ní inú ilé ìsìn wọ́n ní kinní òun kọ̀dá kọ̀tọ̀ wọ́n ní ẹ̀ńtàwí yìí Uche Nwozu ti àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n lọ rèé kì mọ́lẹ̀ nínú ilé ìjọsìn St Peter Anglican Cathedral eléyìí tó wà ní Imúwòwe wọ́n ni ìhà àti ajẹ́ níjọba àbílẹ̀ Ezeama Nwere ní ìpínlẹ̀ Imo wọ́n ní irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò dáa kí ni ká ti pè é kí àwọn èèyàn ọmọ lọ kìyàn mọ́lẹ̀ pa àwa mu níwájú nínú ilé olúwa níbi tí wọ́n ti ń jọ́sìn wọ́n ní ìwà ọ̀hún bàbá ní káwọn ṣàlàyé ẹ̀ bó ṣe rí òkè làwọn ọba fi wé ná ìwà àdọ̀tí ìwà ẹ̀gbin ni irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ àwọn náà kọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ojú ìwé kẹwàá ìwé ìròyìn the punch ni ẹ jẹ́ ká lọ sójú ọjà. a fẹ́ lọ sójú ọjà àmọ́ kó bírèkì ọkọ̀ torí ìròyìn tí ń bẹ ní ojú ìwé keje ìwé ìròyìn ti Nigeria Tribune ọkàn mi ọkàn wọ náà hmm. wọn ló ṣeé ṣe kí ọ̀wọ́n gógó àgbàdo ọ wà lọ́dún tá a fẹ́ lọ mú yìí torí pé àwọn àgbẹ̀ tí wọ́n mú àgbàdo gbígbìn ní ìbàdà mm. oníkálukú wọn ti fọ́n dàgbé hmm. ọdún 2022 wọ́n ní ẹgbẹ́ àwọn àgbẹ̀ alágbàdo maize association of nigeria ni wọ́n sọ̀rọ̀ síbi pé yóò tó ọgọ́ta ọmọ ẹgbẹ́ àwọn tí àwọn pàdánù sọ́wọ́ àwọn gidi ngọ́kú tí wọ́n ń jalè àtàwọn sànbẹ̀sọ̀fapó rọrí kan tí wọ́n ya wo oko tí wọ́n gbẹ̀mí olóko tí wọ́n sì tún kánná sí oko ọ̀hún. Hmm? kí ló le tó tó bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ Katsina nígbà tóun sọ̀rọ̀ Garba Lawal tóun jẹ́ bíi alága wọn lọ sọ̀rọ̀ òun tilẹ̀ kùn ó ní àwọn àbọ̀ tí wọ́n ń jẹ́ fáwọn lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin àgbàdo ní apá Katsina lọ́hùn-ún ó ní kò fẹ́ẹ́ dùn mọ́ èèyàn nínú tó ó ní nígbà míì ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ ti wá ya àgbàdo wọn wọ́n sá àgbàdo kọgbẹ ǹjẹ́ wọ́n ń dóde kọgbẹ tán káwọn bẹ̀rẹ̀ sí ni mọ̀ yín àgbàdo ń la wọn gidi gan kú yọba sì yáde wọ́n lù wọ́n nílùú bàrà wọ́n sì kanná sí gbogbo àgbàdo wọn ó ní ẹ wá gbọ́ ta ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún tí ó tún padà sóko pé òun tún fẹ́ lọ sọ̀rọ̀ àwọn dàgbẹ̀ àròkọ bọ́dúndé láwà ní àwọn èèyàn tí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ tàbí kí wọ́n ṣe iṣẹ́ ọ̀gbìn ní àsìkò ẹ̀rùn tá a wà yìí oníkálukú wọn ló ti káwọ́ òkè tóníkálukú wọn sì fi àdá àwọn àtọkọ wọn kọ síbì kan pé àkọ́kọ́ kò wulẹ̀ tiẹ̀ sí omi fún àwọn náà ẹlẹ́ẹ̀kejì àwọn kan wá ń yọ àwọn lẹ́nu lóko wọ́n sì ń gbẹ̀mí àwọn èèyàn ẹ gbọ́ ikú tí ń pojúgbà ẹni ebówe ńlá ní ń pa á fún ni ikú tó sì fẹ́ẹ́ bẹ́ni lórí tó ṣe ni nífìlà kó ń tọ̀hún mọ́ ṣàfihàn ni o eré pẹ̀láṣẹ òbúra lọ̀pọ̀lọpọ̀ sá kúrò ní abúlé tóníkálukú ń wà tìjà àti mu wọ ìgboro lọ ọ sọ̀rọ̀ pẹ̀lú Nigeria Tribune ilẹ̀ sì kún ó ní àwọn àgbẹ̀ tó wà níjọba àbílẹ̀ bíi mẹ́jọ òun ló jẹ́ pé wàhálà àti gbọmọgbọmọ àwọn gídíǹkan kú àwọn olè àwọn ọlọ́ṣà àtàwọn alọ́kólóńkígbe yìí tó ti dá ọ̀ràn sí lọ́rùn tó sì ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn ó dárúkọ àwọn ìjọba àbílẹ̀ ọ̀hún bíi Jibia Bastari Safana damusa Kankara Fa faskari dandume hmm, hmm, hmm. àti sabuwa ó ní njẹ́ mọ̀ pé láàrin gbùngbùn igbó tí ó pààlà láàrin ìpínlẹ̀ sanfara ti kaduna ń làwọn ìjọba àbílẹ̀ yìí wà ó ní àwọn tí wọ́n sì ń kọlù wọn wá lójoojúmọ́ wọ́n ń kọlù wọn gidi gan ni ètò ààbò tí ò gbópọn yìí ó ti jẹ́ kí àwọn àgbẹ̀ tí wọ́n ń gbin àgbàdo ní ìpínlẹ̀ katsina oníkálukú wọn wá ọ̀nà àbáyọ hmm. eré ni oníkálukú wọn ń sá ó ní àwọn kan wà tó jẹ́ pé inú oko ọ̀hún ni gbogbo ìgbésí ayé wọn wà àmọ́ ńgbà tí wọ́n ti ń dúnkokò mọ́ ẹ̀mí wọn àwọn náà ti fi oko lẹ̀ oníkálukú ti wá sígboro bí iṣẹ́ ọ̀kadà ni ó ṣe ni kó sàtì mọ́ rí orí ọ̀wẹ́ kó pọ́n kó náà lè bá mú nǹkan lọ sẹ́nu ó ní àwọn kan tí wọ́n tiẹ̀ wá láwọn tiẹ̀ tún láyà díẹ̀ tí wọ́n dúró lásìkò òjò tó kọjá lọ́hùn pé káwọn náà tiẹ̀ gbé nǹkan kan tẹ́ ẹ bá rí ní tó ṣẹlẹ̀ sí wọn àwọn sì ka èèyàn àwọn tó sọnù ọgọ́ta ni gbogbo wọn níye táwọn rí kà ó ní èyí jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àsìkò tó fóníkálukú kọ́ fọ́n jáde kúrò níbi ọ wà torí pé bí ọba tiẹ̀ fẹ́ jáde àwọn tí ó fi wọn bíi ewu wọn ò fi wọn jáde kúrò nù sa wọn ọ wá sọ̀rọ̀ ó ní àwọn àkálẹ̀ fídíò wà láwọn móhùnmáwòrán ti fọ́nrán tọ́ka àwọn ọ̀rọ̀ sílẹ̀ lórí bí wọ́n ṣe ṣe àwọn yànmọ̀yànmọ̀ ó wá sọ̀rọ̀ ó ní pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́dún twenty twenty one yìí ẹ mọ̀jà parọ́ tanra wa jẹ́ o àwọn àgbẹ̀ fẹ́ kọ̀ láti lo oko lọ́dún twenty twenty two tó sì jẹ́ pé bíjọba ò bá tètè dá sí i àfi kí ọlọ́run àlá náà kówó ojútùú sí wàhálà wọn yìí ó ṣeé ṣe kágbàdo wọn lọ́dún twenty twenty keje ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ mo ti he. ó yá ìjà lójú ọjà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. yìí. gbogbo ẹ̀yin fáǹsì olólùfẹ́. dọ́kítà báyọ̀ kí Báyọ̀ ó dúpẹ́ lọ́wọ́ yín o. pípẹ́ tuyaya jáde wá wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹ̀ ní. Rubicon agbẹdẹmẹjì. sinimá tó mi gbogbo Nàìjíríà ti ti ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilẹ̀kùn fafa. tọkùnrin tóbìnrin ló ń bó ṣùgbọ́n fún ṣé ọpọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí tẹ́ra yẹ wá wo ngbà kérésì. tẹ́kù gbẹ láti wo sinimá yẹn Rubicon agbẹdẹmẹjì. a ti gbẹ padà bọ̀ báyọ̀. fresh fm sinimá ni challenge. a ti kẹ́ sinimá tún tẹ́gẹ́dì ìbàdàn ló ti máa wáyé. ní sànńdé àkọ́kọ́ lọ́dún tuntun. ọjọ́ kejì ọdún sànńdé tó ń bọ̀ yìí nìkan ni o. aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́. one thousand five hundred naira péré lówó ìwọlé. ẹ mọ̀ pé àwọn gbajúgbajà ìràwọ̀ tó kó panu ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà àbáwọlé. lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyìn káàbọ̀. ayọ̀ falẹ̀ ké bayọ̀ o ló ní ẹ̀fọ́jú ló jẹ́ ayọ̀ lọ́dún tuntun. kí a kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìròyìn ayọ̀ fún gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ọdún tuntun ní kàlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ẹni tó bá sì mọ̀nà ńlọ yẹ ká tẹ̀lé o ẹ̀yà àti yáyá jáde kájọ darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú olúwa wòlíì àgbà J.F. Adétúbẹ̀rù lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ìyún oṣù tá a wà nù rẹ̀ yìí thirty first of December ní ìjọ ìgbàgbọ́ àti ìyanu ti àgbáyé Faith and Miracle International Church ní koríta alálùbọ́sà àyágànkù ìbàdàn níbi tí ìránṣẹ́ ọlọ́run alàyè tí ó ti máa ń léwájú àwọn onípòjìpò èèyàn tí a fẹ́ tayọ lọ́dún twenty twenty two láti rékọjá sínú ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára àti ìfàmì òróró yàn eléyìí tó tayọ aago mẹ́jọ alẹ́ ìnìsí ó bẹ̀rẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọdún tuntun ìní ọlọ́run ó tún fi ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pín fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún tuntun bó bá jẹ́ èmi àti ilé èmi ni ìfàmì òróró yàn tó yàtọ̀ ńlá tẹ̀lé wọnú ọdún tuntun wòlíì àgbàjì ẹ̀fọ́ adétúbẹ̀rù ènìyàn ọmọ gba gbogbo èèyàn lálejò lórí òkè Síónì yára tètè máa bọ̀ wàá wo Jésù oníṣẹ́ ìyanu. Pumping concept àti délùú Ìbàdàn àti pumping kórèdè máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. ti pọmpi concept wọ̀lú ìbàdàn. a yọ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọmpi. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fúnni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù dánilẹ́jì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí ìyẹrẹ gbogbo a máa tẹ̀síwájú tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àní ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares. ọ̀yá we come down again ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè ló kọ sí òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akínbíyí mark nínú ìjọ christ power evangelical crusade international aka christ prophetic chapel pé kí gbogbo ènìyàn kó bọ̀ wọn ọlọ́run pàdé ní orí pápá ìṣeré asadem dam telato bus stop wọ̀ fún olódó òkì ìwó road ìbàdàn nínú ìsọjí iná fire crusade tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ monday ọjọ́ kẹta oṣù kínní ọdún twenty twenty two ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ tí ìsọjí yóò sì máa bẹ̀rẹ̀ ní agogo márùn-ún ìrọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ di ọjọ́ kẹfà January twenty two jésù wá fi ìṣòro agbára power night kẹsẹ̀ rẹ̀ lẹ̀ ní ọjọ́ Friday ọjọ́ keje bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ di àfẹ̀mọ́jú bẹ̀rẹ̀ ìwọ náà máa bọ̀ wá fi àdúrà bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún tuntun wàá sì ní ẹ̀rí ayọ̀ gbogbo àgbègbè ó dórí asadem grand jẹ̀ látò wọ̀ fún olódó òkì ìwòròdù Ìbàdàn ẹ pè sórí zero eight zero three four seven zero five zero five one àwọn Christ Media Partners adégbà Ìbàdàn ló sọ nígbàwọ́ ẹ̀ wá sì ní ẹ̀rí ayọ̀ gbà bẹ́ẹ̀ a ti ṣí o. a ti ṣí ilé ìtura ńlá yẹn ní Ìbàdàn. bẹ́ẹ̀ni gbàgbé hotel and suites tuntun ní tirẹ̀ wájú. gbàgbá ìkọ́lábàjì àrò ìbàdàn ló ń gún wá sí o. ó kalẹ̀ ká. ìròyìn òtún kẹ́ débẹ̀ kẹ́ rí àràgbá yamuyamu ilé ìtura damjẹ́ hotel and suites tó gún wá sí gbangba ìkọ́lábà agodi gra ìbàdàn ó sẹ̀kẹ̀ mẹ́ndẹ̀ wúrò gbangba gidigba paradísì orí ilẹ̀ nílò tọ́ fáwọn tó ń fẹ́bi tó fọkàn balẹ̀ láti sinmi ayọ̀ ìtura ilé díyelé ààyè gbọ́kọ̀sí car park wà security jẹ̀wọ́n lógún jù twenty four hour power supply ni gbogbo yàrá wọn fully air condition tónítóní ni gẹ́nẹ́gẹ́nẹ́ gbogbo àyíká wọn wọ́n tó ní swimming pool tá a ti lè lúwẹ̀. àwọn òṣìṣẹ́ wọn jáfáfá. ẹ bèrè oúnjẹ tẹ́ fẹ́ local food ni tàbí tòkè òkun continental. ó mímu gbogbo ló ń tutù yìn níbà. bẹ́ẹ̀ lọ yẹn tó ń kúrìrì ní hall. gbọ̀ngàn ńlá fáwọn tó ń ṣayẹyẹ. ẹ wo ẹ wọlé kalẹ̀ sílé ìtura damje hotel and suites. tó wà ń kọ́ lába agodi GRA ìbàdàn kẹ́ gbà pé nǹkan ju nǹkan lọ. ẹ tún lè pe nọ́mbà yìí zero nine zero one three two nine four two six three damje hotel and suites hospitality redefined check it out makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndíṣánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid o sì lè kàn sí topsources.ng. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára Yeah Adam's Desire Adam's Desire ẹ eh, amárale kókókó. Adam's Desire kó tún dé kókókó bí ọ̀tá. ìlọ́po ìlọ́po agbára lóògùn Adam's Desire bá dé lọ́wọ́ yìí. fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. kẹ́ ẹ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè ni wọ́n ẹ̀bùn pọ̀ tí wọ́n gbé jáde. iléeṣẹ́ silken limited nature's field ló ń pín tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lè pè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ́je ni. àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n àwa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern educ consort kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics Abilincon, total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages food fly ìkejì arákejì aragon àjẹbí trado medical olekoko living proof bakery food co taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate swing ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmoore hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmín blurry vision na when person no dey see wella e dey very common na different different thing fit cause eye problem na who tell you say your eye no fit white like you no born pikin own abi dey don dey tell you say problems no go comot for your eye again you no wan do surgery you con dey take am say shey you no go go blind so e get one ogbonge eye product wey dey very good for eye diseases like eye pressure for eye blurry eye short plus long sightedness poor night vision and so on na immunoka you need <laughs> yes o oh, immunoka na collabo of educated plus talented oyibo people carry am come from canada give the world immunoca dey correct eye sugar e good for people wey no dey sleep wella e dey repair e dey boost immune system e never finish o oh. immunoca dey fight and comot infection period pains eh. plus including stomach wounds eh. you fit order for your own now now and you fit go the office eh. wey tender for number twenty-one dipo awolese street magodo jr e phase two lagos zero eight zero six zero zero five seven five five seven zero eight zero six zero zero five seven five five seven na immunotherapy nigeria limited the distributor for naija e for pharmacy shop nationwide. Immunocar for better health ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rékọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irain ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà ní sẹpẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dá ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì CAC general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president CAC worldwide jésù yóò jọba lórí ogun ayé ayé ẹ ìwọ ni kò má fìdí mọ́lé. èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já geere ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ bí tí ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò gàjàrà lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tv cookies deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pe solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh 0907 434 9785. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. èmi ti gbé ojú mi sórí òkè wá ní olùgbàlà ṣàánú fún mi. ìmọ̀ ìyá àbò ti tó. ojú olúwa la àwọn abọ́dún bá fẹ́ parí o. láì fi kiri sáyòye ṣe lọ́dún tuntun ní prophet samuel situ àbórí òkè àná ìdí ọmọ ṣẹgẹrẹ gbẹdẹ ńbàdàn ṣé ìpolí ìpòjì gbogbo ènìyàn síbi àdúrà ìṣòro ọlọ́gbẹ́rẹ́ ọlọ́jọ́ mẹ́ta tákòrí rẹ̀ jẹ́ àkókò ìgbésókè orí dáfídì twenty seven francis ọ̀pọ̀ rẹ̀ sọlọ́run àtàkọ́dẹ̀ mí olúwa ló ń bẹ̀ bí pásítọ̀ peter ọlọ́ọ̀lúwa pásítọ̀ lọ́túnkànmí fatoki Pastor gbẹ̀ngà lady evangelist elizabeth ẹ̀yinjú olódùmarè evangelist ayọ̀ sọ́sẹ̀sì pẹ̀lú prophetic choir orí òkè wednesday twenty nine oṣù yìí làdúrà lágbára yóò bẹ̀rẹ̀ kó tó wá parí láti papọ̀ mọ́ ìsọ̀rù crossover bọ́ sínú ọdún twenty twenty two bẹ́ẹ̀ látọjọ́ kìíní dọjọ́ kẹta oṣù kìíní ọdún tuntun làdúrà lágbára yìí pọ̀ marathon ó tún bẹ̀rẹ̀ lọ́gàn nítorí náà àdúrà nìkan láyé nílò láti fi kíbi ìlú ìbàdàn ìwé òdùnníkẹ́ ti wọ́ọ̀kọ́ ìgbẹ́dẹ̀ ṣẹ́gẹ̀rẹ̀ kẹ́sàn fún nígbà tó wípé ìyàdàdì ọmọ náà ti bọ́ọ̀lẹ̀ ló segere bẹ́lẹ̀ ìsirí sábọ̀ lórí òkè àdójú ọmọ segere ní títí gbàgàdà gbàgàdà títí lẹ́lùkù tí mẹ́mẹ́ ní kẹ́hìn mọ́tò wá sórí òkè bàbá sítú wàá rí ìyanu ọlọ́run lórúkọ jésù. bóyá lẹ́mu evaluate wàṣẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ fà sẹ́pẹ́sẹ́pẹ́ iṣẹ́ tí mo gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùwẹ̀ àmọ́ gbélé oríṣiríṣi lọ́dọ̀ balùwẹ̀ balùwẹ̀ satin flex pẹ̀lú àwọn ìwé balùwẹ̀ fà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ pé balùwẹ̀ ti eh, yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ iṣẹ́ tí mo pé quality lọ́dọ̀ balùwẹ̀ àmọ́ pé balùwẹ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ mi ẹran ti balùwẹ̀ ìgbẹ́ bá kan lé tán àmọ́ balùwẹ̀ tí yàtọ̀ sí ti tẹ́lẹ̀. balùwẹ̀ kẹ́ ẹ balùwẹ̀ ọ̀dọ́ ọmọ ni. àmọ́ pé balùwẹ̀ tí yàtọ̀ sí ti zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ tí sọ́jọ́. <laughs> ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ni ìkànnì fresh níbí one zero five point nine ilé orin ìbàdàn lọ́wọ́ olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́. ṣé wọ́n lọ kàròyìn àbẹ́ mi. bẹ́ẹ̀ ni èmi lọ́kàn. torí wọ́n lọ lo èmi lọ́kàn èmi lọ́kàn èmi lọ́kàn èmi ni èmi ni wọ́n kàròyìn fẹ́mi <laughs> eh, ṣé fẹ́mi wa mọ̀ ti ń lọ tiẹ̀ ni. gbọ́n jàre sọ̀rọ̀. ẹ jẹ́ àtọ́ tààràtà sí ojú ìwé kẹfà ìwé ìròyìn délé sàn láàárọ̀ yìí o mo wí pé bá a bá ti dé ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú Ìgbòho ṣà òun náà láṣẹ bẹ́ẹ̀ tá a mọ̀ tó pẹ̀ kẹ́lù bí wọ́n ti ṣe kọ́ wọ́n pe ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni wọ́n mọ̀ ti fi ọ̀rọ̀ léde o wọ́n pe ọ̀rọ̀ tí wọ́n sì ń fi léde ọ̀hún òun náà ni o lórí ajàfẹ́tọ̀ ọmọnìyàn ọmọ yorùbá ni Sunday Adéyẹmọ tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Ìgbòho ṣà wọ́n ní àákò tó kí wọ́n rí i pé Ìgbòho padà sí orílẹ̀-èdè wa nàìjíríà kúrò níbi tí wọ́n mú mọ́lẹ̀ sí ìyún ní ilẹ̀ olómìnira Benin wọ́n pe bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ti ṣe ń jáde láti ẹnu ẹni tí í ṣe agbẹjọ́rò fún Ìgbòho ìyẹn Yomi Yomi Aliu wọ́n ní lẹ́yìn tí sì ń ṣe ní àlàyé wípé àbẹ́ ìwà rí nǹkan báyìí o àwọn ti wò ó sọ̀tún àwọn ti wò ó sòsì àwọn rí wípé bí ò bá ní ọwọ́ aráalé nú aráàta èèmọ̀ sàárè àfọ́jú bí ò hmm. bá sì lẹ́yìn tó wà ń bẹ̀ ńgbà wọ́n ń padìẹ kò sí àlejò tó lè mọ̀ pé ìtàn adìẹ funfun ni wọ́n fò nínú àwo yìí o wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ mọ̀ rí nígbà tó ń gbé ọ̀rọ̀ jáde ẹni tó jẹ́ olùdarí fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ẹkùn ti ìwọ̀ oòrùn gúúsù lórílẹ̀‐èdè wa nàìjíríà olómọ̀ ń sọ̀rọ̀ adégbóyè ọlátúnjì ó ní ọ̀rọ̀ ní jáde yìí o lánàá òde yìí tí ìṣọjọ́ ọjọ́bọ̀ thursday ìyẹn nílùú abẹ́òkúta ó ṣe é ní àlàyé ó ní àbẹ́ ìwárí nǹkan báyìí o ó ti ta àkó kíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tó lákàkì pẹ̀lú ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà Sunday Igboho ó ní ẹ wò ó eléyìí tẹ́ ẹ fi lẹ̀ kí àwọn ìjọba ilẹ̀ olómìnira Benin kí wọ́n fìyà jẹun ọmọ tó gẹ̀ ọmọ eléfì ó ní nínú ọ̀rọ̀ àti nínú báwọn náà ṣe ń rí bàbá tí bá ń pé mọ̀nàmọ́ wo mọ̀nàmọ́ wo tó sì ń ṣẹ́jú tí ẹni tó mẹ́gbàá lọ èèyàn ti mọ̀ pé máa ná mọ̀ nsọ iná ní sọ fún ẹni tí ẹgbà ń bẹ lọ́wọ́ rẹ̀ wò wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọn ni àwọn ṣe rí sí i wọ́n ní lè tó fi yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kó jẹ́ wípé ọ̀nà tí wọ́n fi máa dáàbò bo ẹ̀tọ́ àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n mọ̀ sánà èyí àti ajẹ́ tó jẹ́ pé àwọn fúnra wọn náà wọ́n tún máa tàrí ọmọ orílẹ̀-èdè nàìjíríà síbòmíì wípé ẹ wo ẹdín dòdò ìyà fún wọn ni bí àwọn ti ṣe wò ń ta wọn nú o táwọn sì fẹ́ pé láì ṣẹ̀ṣẹ̀ mọ́ wò pé ẹja tún fi ọjọ́ sí dágbà sí i ńlọrọ̀ kan báyìí o torí ọwọ́ kìí pẹ́ ní ìsà kéèké wọ́n ní ṣé rí Adéyẹmọ Ìgbòho ṣà ẹ tètè wá ọ̀nà láti rí i pé wọ́n gbé padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà ni o ìtọ́kànnù ẹ̀mọ́jà àtúgbọ̀ nǹkan míì mọ́ ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni ẹ̀ àti ajẹ́ táwa pé kí wọ́n gàn án mọ́lẹ̀ sí ilé olómìnira Benin ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn ojú ìwé kẹfà ìwé ìròyìn eléyìí tí ó jáde láàárọ̀ ìdílé sàn ibẹ̀ ló hmm. wà kí n wá ara kí eléyìí pẹ̀lú ẹ̀ ní o kó tó di pé wọ́n gba iobi náà láàyè kan náà tú <laughs> pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìròyìn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ni nínú ìwé ìròyìn délé sàn láàárọ̀ yìí o wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde látẹnu ẹgbẹ́ òṣèlú alábùradà ìyún ní ìpínlẹ̀ Ẹdó ibẹ̀ ni ọ̀rọ̀ tí ń jáde láti ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All Progressives Congress APC ń bẹ wọ́n láwọn ni wọ́n ń sọ̀rọ̀ báyìí tí wọ́n sì ń sọ síta wípé kí ìjọba orílẹ̀-èdè nàìjíríà kó ṣe bẹ́ẹ̀ kó kéde ìpínlẹ̀ Edo gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí nǹkan ò ti fararọ̀ wọ́n ní wọ́n ké pe ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ni wípé àákò ti tó o ní kánmọ́nkóbó ní kíákíá òun náà ni kí ààrẹ kó tètè kéde wípé nǹkan ò fararọ̀ ìlú ò fararọ̀ o ní ìpínlẹ̀ Edo láti lè gba ìlú náà lọ́wọ́ fífẹ̀yìn wọ́n gànà fẹ̀yìn tán yányán ni o ẹni ó jẹ́ alága fún ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Edo òun ló fi ọ̀rọ̀ síta o ìyún Colonel David Umuze tó ti jagun tó ti fẹ̀yìntì wọ́n ní níbi ìpàdé oníròyìn kan eléyìí tó pè nílùú Benin ibẹ̀ gangan ló ti pé ẹ wo ìpàdé tí mo pè é ìpàdé yàjóyàjó ni o léè tó ní ń ṣe pẹ̀lú bí nǹkan ti ṣe ń rí lábẹ́ ìṣàkóso gómìnà àwọn Godwin Obaseki ó lábẹ́ rí pé hmm. Obaseki ń kí ọ̀rọ̀ mọ́lẹ̀ ìlànà eléyìí tí wọ́n fi búra fún gẹ́gẹ́ bí ìjọba àwarawa kọ̀mọ̀tẹ́lẹ́mọ̀ ó ní bí ìjọba ààrẹ apàṣẹ wà tọ́jẹ́ pé èèbó ń pè ní dictator wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní mọ̀ ṣe ń gbé ìgbésẹ̀ ní gẹ̀ẹ́sì ó làbẹ́ rí nǹkan ẹnu àwọn tí wọ́n jẹ́ ilé ìgbìmọ̀ asòfin ọ̀tọ́rọ̀ kankan mọ́ tòró ti sọ wọ́n di yẹ̀ǹtẹ́rẹ̀ wọ́n kó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lélẹ́yìí tí ń wì ó ní ẹ wá máa wo bí nǹkan ṣe wá ń lọ àwọn aráàlú wọn ọ̀rọ̀ kàn mú balẹ̀ mọ́ nǹkan ò ṣe bó ti ṣe yóò ṣe eku ọmọ ké bí eku ṣe yọ ọmọ ké bẹ́ẹ̀ lẹyẹ náà mọ fọhùn bó ti ṣe yẹ kó fọhùn ó ní ọ̀rọ̀ tó ń sọ yìí kìí ṣe ọ̀rọ̀ pé bóyá bá kan o ẹ̀yin náà wò gbòòrò wò ní ìpínlẹ̀ Ẹdó ẹ̀ rí i pé nbí nǹkan kù sí ọ̀pọ̀ o ọ̀ sọ ọ̀rọ̀ yẹn ilẹ̀ kún mélòó lèmi ọ̀wà sọ́ńbẹ̀ bíntín báyìí náà ni kẹ́yìn ó lè láǹfààní àti lọ wò yòókù ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn délé sọ. tó ìròyìn tó jọmọ́ ti Sunday Igboho ń bẹ ní ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí mo sáré fẹ́ kí ọ lẹ́yìn. Hmm. torí ìròyìn tó ń ranjú mọ́ mi gan bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune bó ṣe wà lọ́kàn mi àmọ́ ìròyìn ti ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard yẹn sọ nípa ẹgbẹ́ Oòduà Progressives Union OPU ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣe ìpàdé alágbára kan lánàá tí wọ́n sì fi orí oko sọ̀ọ́dún pé bí nàìjíríà bá tẹ̀ wájú hmm. a jẹ́ pé a padà sí ìjọba ẹlẹ́kùnjẹkùn níbi tí ẹkùn kọ̀ọ̀kan tó wà nílẹ̀ wa nàìjíríà tí ó ti mọ̀ dágbọ́ bùkátà fúnra rẹ̀ tí ìjọba àpapọ̀ òun sì dàbí bàbá tí ń wo àwọn ọmọ tí ń dàgbà lábẹ́ rẹ̀ wọ́n ní bí ìbá ṣe bẹ́ẹ̀ á ó ṣeé ṣe kó jẹ́ pé nbi tí a fojú sí àti ibi tá a fọkàn tẹ̀ ibẹ̀ ni ògiri lẹ́wà nàìjíríà ó ti ya kọ́lọ́hún ṣàánú wa ààrẹ muhammadu buhari wọ́n ní ọdún tuntun tẹ́ fẹ́ lọ wọ̀ yìí ẹ lọ ní ìpinnu láti rí i pé ẹ ilẹ̀ wa nàìjíríà gbà lọ́wọ́ ìtúká àtàwọn ìkókó ajégúnjẹran tí wọ́n ń lùlù tó bá lè wókówó tó bá lè fàyà kó fàyà torí tó bá lè fàyà wàhálà ni wọ́n ṣèpàdé ọ̀hún ọlọ́dọọdún ni wọ́n máa ń ṣe é orí ẹ̀rọ ayélujára ẹ̀rọ ayélujára zoom ni wọ́n ti ṣe lánàá nígbà tí wọ́n fi ọ̀rọ̀ síta ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ pé látìgbà tílẹ̀ wa nàìjíríà ti gba òmìnira òun ni kùdìẹ̀kùdìẹ̀ ti kù sáwọn apá àbìkan torí pé a nílẹ̀ wa nàìjíríà ẹ̀yà sì pọ̀ lọ bíi ewé irunmọ̀ wọ́n ní àwọn ẹ̀yà yìí ni wọ́n kóra wọn jọ tí wọ́n di orílẹ̀-èdè nínú ọ̀rọ̀ ọ̀hún pé ìlàkàkà láti kọ́ orílẹ̀-èdè ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà gani adams òun náà ń sọ̀rọ̀ ó ní òun lòun pèpàdé yìí ó ní káàsì sọ tòótọ́ fúnra wa ọwọ́ tí nàìjíríà wà báyìí kò dáa tó lẹ́yìn ọgọ́ta ọdún tí wọ́n ti kóra wọn papọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ó ní síbẹ̀ náà àti ìlérí àlàáfíà àti ìdájọ́ òdodo kọjọba ó gbogbo ẹkùn tó kóra wọn jọ ó wọ́n pariwo fún ìdájọ́ òdodo nílẹ̀ wa nàìjíríà ó tabasi dúró tabá báyìí ó ṣeé ṣe kí nǹkan bàjẹ́ ju bá a ṣe rò lọ ó ní ẹ jẹ́ ká wò gan ká máa mú ẹ wo ìwà bàjẹ́ bó ṣe pọ̀ lọ jàǹtìrẹrẹ ẹ wo ẹ̀ka ti òṣèlú ẹ wo bó ṣe bàjẹ́ tán ẹ wo ti ètò ìdájọ́ náà ẹ wo bí nǹkan ṣe bàjẹ́ ti ṣàkóso ó ní gbogbo nǹkan ti polúkúrúmuṣu papọ̀ ó ní àfi ká gbéra ipá ní wákàtí tá a wà yìí kárí pé ajá ilẹ̀ wa nàìjíríà gbà lọ́wọ́ àwọn ìkókò ajégunjẹran tí wọ́n fẹ́ lu ilẹ̀ wa nàìjíríà fótórófótóró kí wọ́n sì mú gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ gbẹ tántán ó ní ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní pẹ̀lú bá a ṣe wà báyìí ni kí wọ́n jẹ́ kí gbogbo ẹkùn kọ̀ọ̀kan nílẹ̀ wa nàìjíríà kó ní kálukú mọ dágbọ́ bùkátà rẹ̀ kán sì mọ dàgbàsókè ó ní káwọn sì wá ojútùú sí àwọn ajẹgúdújẹra àwọn tẹ́pẹ́ra wọn ní olórí corrupt leaders ló pè wọ́n nígbà tóun náà ń sọ̀rọ̀ ẹni tí ó ń léwájú fún ẹgbẹ́ ọ̀hún nílẹ̀ adúláwọ̀ ọ̀gbẹ́ni olúwaṣẹ́gun ògúnpìtàn ń lọ sọ̀rọ̀ ó ní àfi ká dá ògo ilẹ̀ kóòtù òjìbí padà ilẹ̀ yorùbá ó ní ògo ọ̀hún ti ń sọnù díẹ̀díẹ̀ kàn rí i pé wọ́n gbé àṣà àti èdè ilẹ̀ kóòtù òjìbí èdè yorùbá lárugẹ jákèjádò orígun mẹ́rin àgbáyé ó ní ìpè tí àwọn tún pè báyìí ni pé kán fi Sunday Adéyẹmọ Ìgbòho sílẹ̀ torí pé kò ṣẹ̀wọ̀n àti Maxi Nnamdi Kanu ti àwọn èèyàn Biafra torí pé àwọn náà mọ tí wọ́n ń jà fún àti pé n tí wọ́n ń jà fún kò ta kò fẹ̀yìn òpítọ̀ wá sọ̀rọ̀ ó ní ojúṣe àwọn ni láti rí i pé wọ́n dáàbò bo èdè ilẹ̀ kóòtù òjìbìtì ṣe èdè yorùbá kó tó di pé yọ̀ọ̀wọ̀ oko ráúráú lọ ó ní yorùbá wà lára èdè tí ìtẹ́wọ́gbà ti ń dé bá ní àgbáyé ó ní ó sì wà lára àṣà tí ó ti ń gbégbá orókè lágbàáyé ó ní ó sì jẹ́ ogún rere tí a fi ilẹ̀ dọmọ àmọ́ tó bá ti jẹ́ pé you know you say what what ni ó kù tí àwọn <laughs> tí ó ní èdè yìí sọ lẹ́nu tó ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ ojú ìwé kẹwàá ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ mo ti rí ìròyìn tó wù mí kà gangan bẹ lójú karùn ìwé ìròyìn Nigeria Tribune mo kí asom lẹ́yìn lẹ́ẹ̀kan ọdún twenty twenty one ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ńtọ́jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú wa Nàìjíríà ìyún olóyè Mbazueke Amechi òun ló sọ̀rọ̀ ọ̀rọ̀ sì kódà mínísítà fún ọ̀rọ̀ ìròyìn nílẹ̀ wa nàìjíríà nígbà kan rí pòfẹ́sọ Walter Ofonagoro òun náà sọ̀rọ̀ ẹni tó jẹ́ bí akọ̀wé yẹ́nyẹ́ fún ẹgbẹ́ ọmọ kóòtù òjìbí Yorùbá Council of Elders Dr Kunle Ọlájídé àwọn náà sọ̀rọ̀ àtàwọn míì náà tí wọ́n jẹ́ ìkànnlú nílẹ̀ wa nàìjíríà torí wọ́n wà ńbẹ̀ ni wọ́n sọ̀rọ̀ pé bílẹ̀ wa nàìjíríà bá rìnrìn àjò ọdún twenty twenty two tí wọ́n sì móríyè tí àwọn tí wọ́n jẹ́ bíi adarí wa tí wọ́n ń kó wa jẹ tí wọ́n sì fẹ́ ká tún ní ìrètí nínú wọn àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe rèé nígbà tóun bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ní ṣẹ́ẹ̀rì a gbọ́dọ̀ gbìyànjú kí ìtajà sílẹ̀ kó mọ́wọ́ dúró nílẹ̀ wa nàìjíríà a sì gbọ́dọ̀ gbìyànjú tó jẹ́ pé ìjọba tí wọ́n ṣe àwọn ìjọba yóò kó àkóyawọ́ tí tolórí tẹlẹ́mù ó lè sọ pé òun nípa ńbẹ̀ ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé a gbọ́dọ̀ tún gbé ojúlé òṣèlú olówó tí ọba ti yọwó kò yọwó nù ó ní ìṣàkóso tá a sì gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ jẹ́ èyí tá a fi òtítọ́ tá a fi pilẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olóyè Amechi ṣe ń sọ ó ní ẹ wò ó bí ọdún yìí ṣe ń kọjá lọ yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹkún òun ò ṣe é lọ́pọ̀lọpọ̀ ilé ẹ wo àwọn èèyàn míì tẹ́jẹ́ bíi gidiganku ọ̀daràn tí wọ́n ti ṣe àwọn èèyàn léṣe nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì fojú wọn hàn ìmọ̀ ó ní bí ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ṣe rí yìí pẹ́ síbẹ̀ náà ilẹ̀ wa Nàìjíríà ṣì wà ní ìṣọ̀kan ó ní èyí jẹ́ ìwúrí pé pẹ̀lú bí rọ̀rọ̀ àgbo ṣe mì tó ọlọ́run ọ̀jẹ̀ ọjà ó sọ̀rọ̀ ó ní bí ìtàjẹ̀sílẹ̀ ṣe wá pọ̀ tó yìí àfi ká gbàdúrà àlàáfíà lọ́dún 2022 ó lóun rọ àwọn tí wọ́n jẹ́ bíi olórí àtàdarí lọ́wọ́lọ́wọ́ báyìí tán wà lórí àpèrè ìṣàkóso pé kán wà nǹkan ṣe sí ilẹ̀ wa nàìjíríà lọ́dún 2022 kí wọ́n rí i pé ètò ààbò tó gbópọn ó bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ ó ní àti iléeṣẹ́ ààrẹ àwọn náà gbọ́dọ̀ ṣe pé àlàáfíà jọba nílẹ̀ wa nàìjíríà ọ sọ̀rọ̀ oníṣẹ́ rí ẹ jẹ́ ká sọ tó fúnra wa àwọn tó wà ní orí àpèrè ìṣàkóso ẹ máa tẹ́tí sí ní táwọn aráàlú míì náà fẹ́ sọ kì í ṣàwọn àríjẹ ní mọ̀dàrú àtàwọn tí mo ń kọrin mọ́ jó lọ mò ń wẹ̀yìn rẹ nìkan lẹ́ẹ̀mọ́ tẹ́tí sí hmm. torí nígbà míì ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ̀ ń tẹ́tí sí àwọn nǹkan míì wà tó jẹ́ pé òótọ́ tó korò ni tẹ́ ẹ fẹ́ tẹ́tí sí o ní irúfẹ́ nǹkan wọ̀nyí ni ló ń jẹ́ kí ọ̀rọ̀ mọ́ dojúrú mọ́ àwọn tó jẹ́ bíi olóṣèlú kọmọ dojúmọ́ lọ́wọ́ ó ní ọdún 2022 ní ọ̀tọ́ka ọdún 2023 bí ó ṣe rí o ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa o bí ilẹ̀ wa nàìjíríà ọba sì wà lẹ́yọ̀ kan ṣoṣo tá a sì mọ jẹ́ nàìjíríà ọdún 2022 yìí ní ọ̀tọ́ka rẹ̀ kí ìbò gbogbogbò ọdún 2023 kó tó wá sí ayé ó wá sọ̀rọ̀ ó ní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò abẹ̀yìn ni olómìnira ni wọ́n pè yín ẹ lò ó pé olómìnira ni yín kẹ̀sì rí pé ẹ ṣe ètò ìdìbò tọmọyán lórí tí àwọn èèyàn onímọ̀ fi lẹ̀ yín lóko ń bọ̀ báyá ẹ̀yin olóṣèlú bọ́ ọbọ̀ ọpá bó o sì bó o bù lẹ́sẹ̀ hmm. ó ní kí wọ́n lọ já mi ń bẹ̀ ọ̀fọ́nàgòrò nígbà tóun bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó ní ó ti wá fẹ́ mọ sú òun báyìí hmm. torí pé ibi tílẹ̀ wa nàìjíríà bá dé yìí hmm. <laughs> business lókù tí gbogbo èèyàn ń ṣe tó fi di pé wọ́n ń jí àwọn ọmọ iléèwé gbé kúrò ní skul kò sì sí ẹni tí ó lè dá wọn lọ́wọ́ kọ́ lẹ́yìn ọgọ́ta ọdún tílẹ̀ wa nàìjíríà ti gbòmìnira a sì wà lórí tán pé ní trial and error àtúndànwò sóṣìṣẹ́ tí ó bá ṣiṣẹ́ ẹ̀já tuntun mú mi. Ah, ah. ó yẹ ká ti kọjá gbogbo yẹn kẹ ẹ wo torí àsìkò ni ah, o ó ní àwọn tí wọ́n jẹ́ bí olórí ó yẹ kí wọ́n mọ̀ pé àmọ́ bá ṣe taari ilẹ̀ wa nàìjíríà síwájú sí ni ó ní kí nàìjíríà máa lọ wájú ó lóun sì wẹ̀yìn wò lọ́dún 1976 nígbà tó ń wà nílẹ̀ amẹ́ríkà ilẹ̀ nàìjíríà sì ń wo òun wá hmm. bíi kóun ó wá gbogbo ọpọlọ ara òun àti ọgbọ́n àtinúdá kóun fi ran hmm. nàìjíríà lọ́wọ́ ó ní kò rí bẹ́ẹ̀ mọ́ nísìnyí aráàlú èbó ọ̀fẹ́ wálé táǹfẹ́ kú níbẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn nàìjíríà tribune. lìṣó lójú ọjà kó tó máa ṣẹ́jú sẹ́mú pọ̀. bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi táfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance Lafayette microfinance bank ó lè gbà two ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá. o kò nílò láti fowópamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sì nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. Rock you. ènìyàn ọdún twenty twenty one tó ti ń kẹ́rù ẹ̀ ṣé kò wá yẹ kó o gba gbogbo eré àti ìbùkún tó wà nínú ẹ̀ kó o tún gba kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ìyanu ọdún titun torí ẹ̀ ní gospel promotion outreach ṣe ń pe gbogbo ènìyàn tó mọ̀ pé oòrùn tó kù nínú ọdún sì tó aṣọ ọgbẹ́ sí ìpàdé àdúrà marathon òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún titun. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá sí ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tuntun. tọ̀sán tòru ni o pẹ̀lú àkòrí ìrántí àtọ̀run wa. ìpàdé àdúrà eléyìí òtún lékè ń kà lórí òkè bàbá àbí ẹ̀dẹ. aláṣọ ẹgbẹ́dọ̀rẹ́ government lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo ní koríta ìwòye ẹ̀dẹ́ ìp ìpínlẹ̀ Ọ̀ṣun o gbọ́dọ̀ gbẹ́yìn torí pé. àṣìwé ìrántí kan mẹ́rin fi bọ́sẹ̀tì àti mọ́dékàì ìwọ olùkọ́ tọ́lọ́run fẹ́ sí ìwé ìrántí kan. ọlọ́run májẹ̀mú nineteen forty four lórí òkè bàbá àbíyẹ̀ ẹ̀dẹ́ ni kí n sọ fún ọ pé ìwọ gangan lẹ̀ rí kàn tó o bá gbàgbọ́ tó o sì wá. nígbà tí wòlíì ta fi ránṣẹ́ ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé evangelist mrs Adéjọkẹ́ Àkàndé àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè mi ò sọ tẹ́lẹ̀ lórí òkè bàbá àbíyẹ̀ ẹ̀dẹ́. from twenty seventh of December twenty twenty to tenth of January twenty twenty two. ó di dandan kó o lẹ́rìí lórúkọ Jésù bí tẹ̀. ẹrù rẹ tó bá ọlọ́run o ẹ̀rù rẹ tó bá o. ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń sọ̀rọ̀ ẹni dayọ̀ ń pè ọ́ síbi àkànṣe ìsìn ìfi àmì òróró yàn láti ṣí ọ̀run fún ìṣerere rẹ nínú ọdún twenty ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn ní ìsìn ìfi àmì òróró yàn náà yóò ti wáyé láàrin aago méje àárọ̀ sí mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ kìíní lọ́dún twenty january 1. wá kó wá gba agbára láti rí ògo lò nínú ọdún tuntun yìí olórin ẹ̀mí ni lady evangelist rebecca afolabi àti àlùfáà olùg agbàlejò pásítọ̀ enoch fọlọ́runṣọ́ ní ẹ̀mí mímọ́ yóò máa gba ọwọ́ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu níbi àkànṣe ìsìn ìfì àmì òróró yàn yìí ẹ má gbàgbé o ìsìn ìfì àmì òróró yàn fún ọ̀run ṣíṣí láti fi bẹ̀rẹ̀ ọdún tuntun yóò wáyé láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ lọ́jọ́ kìíní lọ́dún twenty twenty two nínú ìjọ lost city gospel grace ministry tó wà ní ma ali layout off akérèfọ́n street meridian bus stop níkọjá nnpc àpáta nílùú ìbàdàn wá fún ìfì àmì òróró yàn tí ó mú ọ tayọ tògótògó tuntun àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà Oh eight oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ti pọ́ǹpì kọ́sẹ̀ àti délùú Ìbàdàn àti pọ́ǹpì kórèdè ni o. ẹtí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́nilé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di láńlọ́ọ̀dù lálẹ́ di lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí. yẹrẹ gbogbo máa tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ńpì tẹ́ ń retí ti dé. àmì ìbàdàn a ti dé. tí pọ́ńpì concept developer that cares. wájú wájú òkúrẹ́ bóyá kájọ́ òkúrẹ́ wájú òkúrẹ́ bóyá kájọ́ òkúrẹ́ wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó ń lo gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹlẹ mu ẹ dr yìí galaga jù àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ ó tún gbọ́ nàrà yọ Ayefẹlẹ ó tún yà láwùdà. Owó odi ni ènìyàn jáde nínú àbò, àwa máa ń fi hàn àṣírí ẹlẹ́dùn máa rí. Àkàkà tó ni manifestation ọ̀lẹ́tùgbà. Ó yẹ kọ́ni kọ́ni kọ́ni kọ́ni ó yá mujo mujo mujo manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo